نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 واتقوا الله يرحمكم, الله واعلموا أن من الناس من انضم إلى جند الشيطان وحزبه فقالوا بعدم حجية سنة رسول الله صلى الله عليه وسلم وهذا مما أقره حبيب الله آدم الإيلوري في تفسيره أصنح رمضان فقال إذا تعارض الحان حديثا رد الحديث لقول سبحانه وتعالى فبحي حديث بعده يؤمنون وقولهم وقوله هذا من دلائل النبوة قد أخبر عن هذا الحمر قبض عقوئه بأنه سيكون من الناس من يرد سنته فهذا كما أخبر به صلى الله عليه وسلم لقوله صلى الله عليه وسلم ألا هل عسى رجل يبلغ حديث يبلغه حديث عني وهو متكئ على أركاته فيقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه حلالا استحنا وما وجدنا فيه حراما حرمناه وإنما حرم رسول الله صلى الله عليه وسلم كما حرم الله رواه الترمذي عباد الله لقد أمر الله سبحانه وتعالى نبيه أن يبين للناس ما نزل إليهم لقوله سبحانه وتعالى وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال سبحانه وتعالى وما هاتاكم الرسول فخذوه وما ناهكم عنه فانتهوا عباد الله ومما قال حبيب الله آدم الهلول على كتاب البخاري قال أن في البخاري حديثا قال ليقتل, ليقتل, ليقتل المصلي من مر بين يدي قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أهد أن يكتزى بين يدي بين يديه فليدفع فليدفعه فإن هبى فليقاتله فإنما هو شيطان وهذا من جهل هذا الرجل حيث لا يستطيع أن يفرق بين قاتل على وزن فاعل وقتل على وزن فعل بينهما فرق كبير وماذا هراد البخاري في هذا الحديث الحرادة البخار أن يقتل, أن يقتل المصلي من أراد أن يمر بين يديه الجواب لا لماذا؟ لأن البخاري لقد بوب في هذا الحديث في كتاب, المص... في كتاب الصلاة باب يروض المصل من مر بين يديه وهذا ما فهمه العلماء قال ابن قال ابن الدقيق رحمه الله تعالى ولفظة المقاتلة محمول على قوة المنع من, من غير أن تنتهي إلى الأعمال المنفية للصلاة وقال القرطبي أي بالإشارة والتي في المنع وقوله فليقاتله أي يزيد في الدفع الثاني من الأول وأجمعوا على أنه لا يلزمه أن يقاتله بالسلاح لمخالفة ذلك لقاعدة الإقبال على الصلاة وهذا ما قالوا العلماء وحبيب هو الذي يفهم ذلك في نفسه ولن تجدوا أحدا من العلماء فهم ما فهمه حبيب الله أدعوك فالعبا àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àlàyé fún wa wá láti bí kútúbà mẹ́ta sí ẹ̀yìn tí a ṣe fi rinlẹ̀ pé àbúyàn ó ká sì yí dáadáa pé àbúyàn à ń ṣàlàyé ojúṣe tó yẹ kí gbogbo ata jẹ́ mùsùlùmí tó yẹ ká ṣe lérí ọ̀rọ̀ arákùnrin yìí ni nítorí pé bí o bá ní àkíyèsí táàtì ṣe gbógun ti ọ̀rọ̀ náà tó bá wá rinlẹ̀ ipa wọn ò ní fẹ́ ká má ká má sí àlàyé yìí ẹni tó lọ́ba fẹ́ ṣàánú yóò ṣàánú látara rẹ̀ ẹni tó fẹ́ bá àánú lọ kó bá àánú lọ kọ́ lọ́ba kó má jẹ́ àsọnù lára àwọn nǹkan tí Habibullah Adam al-Ilori lára àwọn nǹkan tí wọ́n fi rinlẹ̀ nínú ààwẹ̀ nígbà tí wọ́n ń ṣe tafsiri lọ́wọ́ pé àdìsí ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan tá a lè gbéra lé kìí ṣe nǹkan tá a lè gbára lé wọ́n sọ lé inú àwẹ̀ ó ti ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ káwẹ̀ tó dé nípa àdíjà anábíwá muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ní fúra láwọn àsìkò yìí à ń fèsì lérí àwọn ọ̀rọ̀ yìí à ń sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ kò dàbí eléyìí torí pé ń gbà yẹn àti ẹ̀dá pẹ́ntì sọ̀rọ̀ àwọn èèyàn òsì mẹ́ni tí ń sọ̀rọ̀ kò sì dàbí èsì létí àwọn èèyàn àmọ́ tó wájú olè tó báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kọ́dà wọn ti lọ bá ó sì ń sí pé tó wọn ṣe nù òun ló fi jẹ́ pé kèése ibà yìí nìkan kèése ibà yìí nìkan náà ti ń gbógun ti ọ̀rọ̀ yìí nínú àwọn ọ̀rọ̀ tí sọ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ẹ̀rẹ́ ti bá mú wá nísìnyí pé kèése gbogbo ọ̀rọ̀ ànábì kètí sọ nípa ọ̀rọ̀ mọ́mù Bukhari gaga fúnra ẹ̀ kèése gbogbo ọ̀rọ̀ ànábì lálé máa lò torí pé èèyàn bí ti wà lànábì ìgbàmí ànábì a sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ takora wọn ó sì mú àwọn àpẹẹrẹ wá tó dà ìgbà pé ọ̀rọ̀ rẹ̀ fẹ́ takora wọn lójú ẹni tí ò bá gbàgbọ́ Islam tí ó sì súnmọ́ àwọn àfáà àwọn àfáà olódodo yóò wá jọ òdodo lórí rẹ̀ lójú ń tàn kọ́dà ní àná aláàánà bí ní gẹ̀ẹ́ta lára àwọn tààtọ̀ wà níbi iṣẹ́ lọ́fíìsì kan náà wọ́n dá ọ̀rọ̀ ilẹ̀ wọ́n sì fẹ́ wọn gbọ́yé lọ́bẹ̀ ó rú ọ̀ràn mi lójú ẹ wá ní káwò dákẹ́ lórí ẹ̀ kò ṣeéṣe wàláhì ọlọ́run lè fi àjẹyàn ọlọ́run lè fi àjẹ àlúmọ̀ yìí lórí ẹ̀ torúkọ ẹnìkan ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn alámọ̀rí ẹ̀sìn tó lè ba ẹ̀sìn jẹ́ a sì dákẹ́ ìtẹ́kù fitna lẹ́ẹ̀tọ́ sí bá nílẹ̀ lẹ́dínà zọ́làmù mínkù mú kàásọ̀ bí wà láàrẹ bá dé gbogbo àníọ́kàn àmọ́ èyí tí ò ní jẹ́ kí wà láàrẹ nílà ń sọ yìí ó wá mú àwọn àpèjúwe tó pọ̀ wá léyìí tó yẹ pé ẹni máa ń gbọ́ lóòótọ́ yóò pé ní á kèé ṣe gbogbo àlábìlà ní tẹ̀lé ńgbà nàbí sallallahu alaihi tó dé Madina ó rí àwọn ará Madina tán bá fẹ́ gbin làbídùn wọn wọn mú akọ àtàbò wọn kìbọnú ara wọn wọn àgbìn anẹ́bí wá rí wọn tí wọ́n ń ṣe báyìí ẹ̀ẹ́sẹ̀ máa gbin lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ́sẹ̀ ń gbin abo àtakọ ẹ̀ ń kìbọnú ara wọn ẹ máa gbin lọ́tọ̀ọ̀tọ̀ àwọn arílẹ̀ bí anẹ́bí ọlọ́n wọ́n wá ń gbin lọ́tọ̀ọ̀tọ̀ ìgbàtí làbínú ọ jáde kò jáde dáadáa làbínú sí wá rí báyìí ah, bẹ́ẹ̀ sí ní àgbẹ̀ bẹ́ẹ̀ sí ní agbìnrin ànábì wa ní tó bá rí bẹ́ẹ̀ ẹ máa gbìn bẹ́ẹ̀ tí ń gbìn wa dákẹ́ lórí ọ ó wá ní antum ibi tọ́rọ̀ wà nù bàbá yóò ní kabẹ̀ òun ò kàyà gbàtánà bí sọ bẹ́ẹ̀ tán ìtò wọn fẹ́ lóyà ìpé iná ọkọ̀ nísì ẹwà ọ̀rọ̀ anábìrì ká máa lò òun náà ló ní ká ṣe báyìí ó tún wáyá ó tún dámọ́ sí bẹ́ẹ̀ mọ́ sí ọ̀rọ̀ ẹni tẹni ká gbá lẹ́nu lára àwọn nǹkan tí àbíbí fi rìn lẹ̀ rẹ̀ káwẹ̀ tó dé àmọ́ àdífi òun ni ti ṣàlàyé ara rẹ̀ pé n tí wọ́n ní kémi wá sí láyé tí ma ṣàlàyé fún yín tí ilé ṣàṣìṣe lórí ẹ̀ òun ni òmùrù dì níbi ọ̀rọ̀ ẹ̀sìn antu a'lam bi umuri duniyakum tó bá ti di ọ̀rọ̀ sẹ̀mí ayé yín ìntẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá nímọ̀ lé lórí ẹ nímọ̀ rẹ̀ dáadáa ju èmi gan lọ ìmọ̀ àgbẹ̀nú ìmọ̀ ń pa àgbẹ̀ àfáà kò lè jáde ní kọ́lùpọ̀pọ̀ lòun mọ̀ wọ́n sọ̀rọ̀ sí fún ìjìnlẹ̀ ọlọ́mọ lànẹ́bì tó ń sọ́ngbà mí kọ́dà ìgbà ìwòsàn tàdáwọ́ ìbádọ́lá ẹ máa wá ìwòsàn fún àwọn àìsàn tí ń bá ń dàmú yí alimahuman alima wà jahilahuman jahila ọ̀rọ̀ ìwòsàn nù àwọn tó lè mẹ́lẹ́yìn ní àwọn tí wọ́n bá lọ rìn eléyìn nù nígbà náà ń sọ́kọ̀ nínú àwọn tó tún mú wá nígbàtí wọ́n jagun àkọ́kọ́ ogun àkọ́kọ́ tó kọjá ní islam ogun badr ìgbàtí wọ́n jà wọ́n kó àwọn ọ̀rọ̀ ogun àmọ́gbàyẹ ọlọ́run ọba ò tí sàlàyé fà nẹ́bí wa muhammad kò tí sàlàyé fà nẹ́bí pé bó lẹ́sẹ̀ pín ọ̀rọ̀ ogun yìí kò sàlàyé fún anẹ́bí wa bá wọn sọ sọ̀rọ̀ torí pé ọlọ́run tó bá fẹ́ ṣe kan mo fi àyè lẹ̀ ayé ìmọ̀ràn mo fílẹ̀ láàrin wa àwọn tàtàwọn sọ́ọ́bà rẹ fún èyí tèmi ọlọ́run bá ti gbé àlàyé ọba ọ èyàn rà ní Muhammad kò wá ní sọ̀rọ̀ kan gba ẹ̀rí láyán tí kò anil hawa in huwa kò ní sọ̀rọ̀ kan gba ẹ̀sẹ̀ yìí àfi yìí tán bá gbé wà yíwá bá wà yìí ò tí wá dé bá níbi gbà náà gẹ́bì jọmọ ẹ̀dẹ́ náà àwọn sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lọ bí pé àgbọ̀rọ̀ pín Umar ibn Khattab òun nìkan ló lọ bí ká pín kọ́dà Nabi sallallahu alaihi wasallam òun náà lọ sí pé ẹja pín ẹmọ́jà pín ni ìgbà tí àyà wa sọ kalẹ̀ àyà wa lọ síbi tí Umar lọ Ànábì ò máa sọ pé tí ń sọ fún yíyó ọ̀rọ̀lọ́wọ́ ọba ni èyí ò nìkan wá kọ́ Ànábì wa Ànábì wa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó ní pé hadith ẹni tí ó fẹ́ jẹ́ àfà kìí ṣe pé wà ní mọ́hádìsí 10,000 mọ́dà fáwọ́ alimam ahmed rahimahullahu ta'ala ẹni tí ó jẹ́ àgbà àfà láàrin ìlú pé èmi náà di àfà mo lè sọ̀rọ̀ ẹ̀sìn bó ti wù mí wọ́n bèè lọ mọ́mù ahmed pé bíyàn bá ha àdísí 30,000 tó tó bẹ́ẹ̀ mọ́mù ahmed ní kò tó bẹ́ẹ̀ àdísí 30,000 tọ́mọ tán pè bẹ́ẹ̀ wọ́n ní 50 ń kọ́ wọ́n láéláé seventy thousand kọ́ tó ìbára lónìí in tó fà lélẹ̀ ẹ lè rí hadith mi hadith ahọ́ tó ká ọmọ bí takọ hadith in wà ní sallallahu alaihi wasallam ó ní àwọn ọlọ́run ọba sí àwọn ayé tó dé ọlọ́run ọba máa mú ẹnìkọ̀ọ̀kan nú àwọn yóò mú ẹnìkan nù Musa yóò mú ẹnìkan nù Isa kó pé pígbà míì kó tó bá ànábì yìí sọ̀rọ̀ yóò ti fẹnu kan sọ̀rọ̀ nínú àwọn ẹni yìí ẹni tó bá múnú ti Musa yóò ti fẹnu ẹ̀ sọ̀rọ̀ yóò ti fọ́ Musa lẹ́yìn ìgbà yẹn òfin wà á dé látọ̀dọ̀ biru ẹni bí ó bá bẹ́ tó bá wá ní bí èmì ànẹ́bí Umar ni ó jẹ́ àwọn ayé pọ̀ níbi mọ̀kọ́mọ̀ Ibrahim Umar ló kọ́ mú agbẹjádùn ibi ọ̀rọ̀ hijab Umar ló kọ́ mú wá kí àyà tó wá sọ kalẹ̀ gẹ́gẹ́ bí mọ̀rún se mọ́ wá àmọ́ ìrújú lélẹ́yìn adébìtẹ́ ní àtàrí náà lélẹ́yìn òní lọ́rọ̀ Umaru padà ju ọ̀rọ̀ ti lọ ọlọ́pàá sọ̀rọ̀ gbogbo eléyìí nígbàtí àwọn ìwá dé wọ́n wá stamp ó ní kò tẹ̀sí tí ń jẹ́ hadith lẹ́yìn Qur'an ó wá mú ẹ̀rí wánú al-Qur'an kèé ń sọ fún yín ṣe gbogbo ẹni tó bá ka hadith fún yín àbó káyà fún yín ló di ẹ̀rí o ṣébi tó lọ sí yìí ṣébi tó torí ẹ̀ sọ́kalẹ̀ nu ẹgbọ́rọ̀ mọ̀ ni wàlẹ́ ó sì máa Qur'ani wá ó ní fábí ayé hadith lẹ́yìn rẹ̀ àdísì wọ́n fẹ́ gbàmá bó ti wínú lẹ́yìn rẹ̀ àdísì wọ́n lẹ́túgbà gbàgbọ́má subhanallah gbónáhùn hadith tó wá ń bí ayà yìí kò túnmà hadith wà muhammad bí yẹn bá fẹ́ tó alukurhani kẹrí àwọn ọmọ tó gbọ́dọ̀ nípọ̀ tó bá rí àdí ayà kurhani tó pakasọ tó bá rójú tí ẹ bí irú eléyìí ká ló pakasọ lójú rẹ̀ ọwọ́ àwòkè ìjẹ́ àyà kan bá rí àtó lọ́dọ̀ anẹ́bì pọ̀bá anẹ́bì lọ sọ̀hábà àwọn yóò sọ̀hábà àìmọ́yà àwọn ayà tó yẹ pé wọ́ọ̀dù ní òye wọn bẹ́ẹ̀ gbọ́lọ́wọ́n zulumu àti sàlàyé kọjá kò yí àwọn sọ̀hábà kí lé ọlọ́run gbà lórí pẹ̀lú zulumu yà yìí wọ́n sì mọ́tán jẹ́ zulumu tẹ́lẹ̀ anẹ́bì wà ní zulumu yà yìí innama huwa ashirk ẹbọ ni ìdá láàrín tí àbíkú fi rìn lẹ́lẹ́lẹ́ ìjàmà tá a lè lọ àní Muhammad ó wí ni fábí háyé hadith bá dáa yóò mìíràn eléyìí kò fẹ́ ká gba hadithu rí ibi tí ń lọ gangan nù kìí ṣe Bukhari nìkan ló fẹ́ takò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tí ń takò nù Bukhari ń bẹ nínú Muslim ẹ̀rìnú Tirmidhi kọ́dọ̀ ẹ̀rìnú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fàtàn gba hadith wa ìdán ìdílé ìtàbí ṣàtakò rẹ̀ ọ̀rọ̀ tó wá sọ yìí ó ṣe dédé àwọn ọ̀tá nẹ́bí sallallahu alaihi tó ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ anábì ní ẹgbọ́n àsìkò kan bọ̀ wá ẹ̀ẹ́rí àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n máa pẹ̀rọ àwọn nínú Muhammad wọn gbogbo yóò máa wáyìmọ̀ anábì ní ni yóò yóò bọ̀kú lẹ́nu ọ̀nà ilé rẹ̀ wọ́n wá mú ọ̀rọ̀ mi ànẹ́bì wọ́n mú wá bá yóò sọ pé ah, ah, àfẹ́ sílẹ̀ àníbi ẹ̀ èyí tá a bá bánu kùránì kan ló kàn wá èyí tá a bá bánu kùránì tó bá ní halali ni òun lágbà èyí tá a bá bánu ba tó bá ní haramu ni òun nítọ́kàn wọn ẹ̀fà dí sílẹ̀ anábì láwọn kan ń bọ́ padà wá sọ ó wá ṣẹlẹ̀ bá anábì sísàbí ò sẹ́jọ̀ mẹ́mà anábì ní alẹ́ ẹjọ́ yé yín ọ ohun tí èmi anábì ń tí ọlọ́run ọba bá ṣe léèwọ̀ anábì sọ bẹ́ẹ̀ jọ náà àti tí èmi anábì bá ṣe léèwọ̀ anábì ní ọgbà ni kò jura wọn lọ kí ló fà àwọn ayé apọ̀ ọ̀nù kò hánìkẹ́rì tí ń sọ bẹ́ẹ̀ fún wa. nínú àwọn tó sọ bẹ́ẹ̀ ọlọ́run ti sọ fún ànẹ́bí sallallahu alaihi pé yí sọ àdífì kalẹ̀ fún wa nẹ́bí àdífì yí tí fi sọ kalẹ̀ fún ọ láti fi sí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fáwọn èèyàn nǹkan tí ò bá yé wọn nù kùhánì ni ọlọ́run bá sọ bẹ́ẹ̀ nù sọ́tún 44 olúwa ní wàǹzẹ́nà ilé ìkàdíkà àwọn ọlọ́wọ́n bá lásọ àdíkìrì níyàyí àdísì ló túnmà ní tí ó fi yíwọ́n náà dáadáa tàbá káyà yí kalẹ̀ tán àwọn ọlọ́wọ́n bá aṣọ àdísì kalẹ̀ fún wa nẹ́bì lìtùbá yínà linnas àdísì tá a sọ kalẹ̀ fún ọ yìí òun lọ́ ma fi sàlàyé fáwọn èèyàn ma nuzila ilayhim ìntọ́nà ọba sọ̀kalẹ̀ fún wa olóhun sọ méjì kalẹ̀ ìdá gbogbo ń tàà ní ìbáṣọ ládìísì níbo ní tí ń wá ọ̀dọ̀ náà ọba ni torí bí ọlọ́wọ́ ni wà ń zanna ilé ìka díkì àwọn aláṣọ hadith kalẹ̀ fún wa nẹ́bí ara yìí sheikh hadam rahimahullahu ta'ala báwọn náà ṣe tu mò ń tu yìí ní bàbá ọkùnrin ọmọ yìí báwọn náà ṣe tu gẹ́lẹ́nu pé ọlọ́wọ́ ọba ó sọ hadith kalẹ̀ fún nẹ́bì lẹ́tọ̀ bá yínà ní nẹ́ẹ̀sì hadith dáṣọ kalẹ̀ fún ọ̀yí òun lọ́ ma fi sàlàyé fáwọn èèyàn mẹ́ẹ̀nú zílà ilé ìhìn alùkùwánì tàṣọ kalẹ̀ fún wa wọ́lẹ̀ aláhùn yàtàfàkàrù kẹlẹ̀bà máa rún dáadáa anẹ́bì ẹ̀dọ́rọ̀ sọ hadith náà anẹ́bì náà ọlọ́run náà ní sọ pẹ̀lú ayayi ọlọ́run náà sọ ni wà máa àtàkùnmù rọ̀súl gbogbo ń tà nẹ́bà ti mú wá fún yí fàkùdúhù ẹgbà lọ́wẹ̀ wà máa ní hakùn àníwùbàntẹ̀hù gbogbo ń tà nẹ́bà ti ní ká ìfilẹ̀ jìnà sí ayakọ̀ nílẹ̀ jama a lè takò hadith bẹ́ẹ̀ bá takò hadith àní mahamman wà káàfì kìfìlì ń tàn náà náà eléyìí òun náà ti arákùnrin yìí tó fi rinlẹ̀ àwọn àyà wa pọ̀ dáadáa tí ọlọ́run bá fi ń sàlàyé fún wa pé dandan oníkàtẹ̀ láti ànẹ́bà Muhammad dandan oníkàtẹ̀ lọ́wọ́ ànẹ́bà Muhammad àwọn àyà pọ̀ lọ́kọ̀ hàn kẹrin alimam Ahmad rahimahullahu ta'ala Ibn Taymiyyah náà sọ bẹ́ẹ̀ kí ni wọ́n sọ Imam Ahmad ní mo wo Al-Qur'an mo wo látọ̀kẹ́ délẹ̀ mo wá rí pé àwọn àyà tó npawa ti ń pa wá láṣẹ ká máa tẹ̀lé àdìsí ànábì afẹ́ akọ̀ ń bá káyọ̀ méjì mo kà wọ́n 33 33 àyà. lọ́lọ́wọ́ bá sọ nínú alùkùránì kẹrí lòun rí báyìí tí kọ̀ọ̀kan rẹ̀ ń sọ pé dandan ni fún yín ẹ tí ọkàn ẹ mọ̀ tẹ̀lé àdísì àdé Muhammad 33 àyà ṣé kùránì wa takora wọn ni fẹ́ pé fábí hayi hadith bá dáwọ́ òmìnà àdísì wọ́n fẹ́ gbàgbọ́ mọ́ a sì rí àyà 33 nínú Al-Qur'ani Karim tí ń sọ pé dẹ́dẹ́ oníká tẹ̀lé àní Muhammad àwọn yà pọ̀ kọ́dà nínú ayé àwọn ẹja kàdí ẹ̀ fún wa Allah ni ya ayyuhal ladhina amanu mo pè é tẹ́ ní ìmánì àti Allah ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run wà á ti ẹ sì tẹ̀lé àṣẹ ànábì ẹ wọ́n bó gbé méjì wá àti Allah wọ́n ẹ̀ tí ń rọ̀sù lọ́dọ̀ àwọn ń kéwú ó nítumà tí wọ́n tún gbọ́yí dáadáa bí wọ́n bá kéwú mùnáfìkì bí wọ́n bá kéwú ẹ̀sì àtìrúnlọ́ wọ́n ẹ̀ tí ń rọ̀sù in tí ó jọyọ ni pé wọ̀húlù amúrì mi nǹkan kò yí ni wà àti rún oyé ọ èyàn mẹ́ta lọ́wọ́ bá gbé kalẹ̀ yẹn àyíkú ká tẹ̀lé wọn àti Allah wa ati rasul wa ulul amr ẹ sì tẹ̀lé tàwọn aláṣẹ náà gbogbo tí ó mú tàwọn aláṣẹ wá kò ní wá àti rú ó yá ajẹ́ pé ìtẹ̀lé ta láṣẹ àti tẹ̀lé tọ́lọ́ǹtà nẹ́bí ó àmọ́ tẹ̀lé tọ́lọ́ǹtà nẹ́bí kẹ̀kẹ́rẹ́ ni ń ṣe dédé ń tà nẹ́bí sọ pé ń tí ń bá ṣe lára àmù àti tọ́lọ́ ṣe ní haramu kẹ̀kẹ́rẹ́ ni kò wá tarí síbẹ̀ o olúwa nípa íńtánẹ́ẹ̀tì àtúnfẹ̀ṣẹ̀ yìí àwọn aláṣẹ ìgbà mi wọn aṣọ tí ò bá mú níjọ́ tí ń fa ń fà tí bá ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí lérí ọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ ayé farudúú ilallah rasul ìtẹ́ ń ṣe ń fa ń fà lórí ẹ̀ ẹ̀dá padà in kuntum tu'minuna billah tẹ́fẹ́ lóòótọ́ lẹ واليوم الآخر أتجال القيامة فبهاي حديث ما دعوا يؤمنون الله انتا قهوة نبي إياي والله ما تملين أبوس لفاسي آية كان sẹ́pẹ́ sáàtì ìlàpá ọ̀ọ́ká yóò pé kọ́dá àwọn tẹ́ gbìyànjú wọ́n kó tíra Imam Muhammadu kan jọ gbogbo àwọn tàtíra yìí ó sì kó sílẹ̀ bẹ́ẹ̀ Imam Ibn Taymiyyah òun náà ní àwọn àyà tí ń sọ fún apé dandan ní kátàlẹ́ta nẹ́bì nínú Al-Qur'an Karim ó lé ní 33 àwọn lé ní 30 òun òpin 33 o ó ní ó lé ní 30 ìkankan náà àjọ ń sọ pọ̀tàkùrà wọn إذا دعاكم لما يحييكم الله ni استجبوا لله ẹjá ọlọ́ọ̀bá lóhùn wà ní rọ̀súl ẹ̀dá nẹ́bì náà lóhùn ìdẹ́dẹ̀ ẹ́kùn níjọ́ tàn nẹ́bì wá pè yín níjọ́ tàn nẹ́bì bá ti pè yín nígbà yóò hìrìkùn ẹ̀dá lóhùn wọ́n ni ayé yìí arákùnrin kan náà wọn sọ̀hábà ń kírun lọ́wọ́ nù mọ́sálásí anábíbá wọn lébá anábíbá tí ń kírun ní o anábíbá náà síbá ìpé wá lórí irun tí bàbá yàn lè pèyàn bẹ́ẹ̀ tẹ́ bá kí ọ̀rọ̀ àyàn wá wá fọ́lá kò dá anábí lóhun anábí sì fílẹ̀ òkè nọ̀tá ó sì alọ́bá anábí onímọ̀ọ́dé kí ló dé tí mo kí ọlẹ́kẹ́ tó dá mi lọ́wọ́ tẹ̀sí ibi kẹsí ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ó ní sí ìwò gbọ́n tọ́nà ọba sọ ni lọ́lọ́n sọ istajibu lillah walir rasul mú rí ọ̀tọ̀ ń kírun àmọ́lọ́n ti kẹ́ dá ọlọ́run lóhùn ẹ sì dá nẹ́bì lóhùn gbogbo bàbá ti pèyìn wọ́n fi ọ́ dára ní ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n kan àìmọ̀ kan tí arákùnrin bí hàn nìyẹn ló fi jẹ́ pé gbogbo ẹni tí ó bá bẹ́ tó pera rẹ̀ ní tí ò tó àbùkù kan ìbá ti níyì ibi tọ́ ọmọ kọ dúró mẹ́ gbogbo àwọn àṣírí òní tú abiola ọba ọba lékè ọlá mọ́sàbá ṣe ìsọ́tọ́nà farakùnrin yìí àwa náà fẹ́sẹ̀ wá nílẹ̀ lórí islam wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabu wa الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوك كفلان عليكم كي الله أولي أجان جتان كما با نبوى محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí n tá ń sàlàyé láti lè fi rinlẹ̀ fún tába ti rí àwọn tába ti gbọ́ tẹ́lẹ̀ ká máa fi tún àwọn ìrújú tó kó sínú ẹ̀mí wa ká máa fi tún sí àwọn káàsọ̀ yìí èyí tí ó bá yí ọ béèrè lọ́dọ̀ àwọn àfà aya alukuhan àti hadithu kò ní takura wọn kurani kan àti kurani kan lè takura wọn láìláì èyí tí ó bá yíyan kéèyàn béèrè náà lára tárakùnrin fi rinlẹ̀ igé ẹnu Bukhari tó wọn fi ń fi rìnlẹ̀ pé àníṣẹ́ ìfẹ́ gbọ́ pé sọ ìbùkọ́ rí olólọ́lá fi àjù ìfẹ́ gbọ́ nínú ìmọ̀ rísìn rè ẹ̀yìn ẹgbọ́ ìbẹ̀nu bùkọ́ rí ẹni tó bá ń kọjá níwájú ẹni tí ń kírun ó ní bùkọ́ rí fi sínú tíra rẹ̀ bẹ́ẹ̀ pé ẹni tí ń kírun yẹn kó mú ẹni yẹn kó sì pa ó ní bẹ̀nu bùkọ́ rí bẹ́ẹ̀ ǹjẹ́ yìí gbọ́rú wà sí ilẹ̀ àfá kan rí yóò táwọn àfá tí ń kàdí sí Bukhari àìmíyẹ àwọn ìjókòó náà ti ń gbé tírà Bukhari tí wọ́n gbé láti bẹ̀rẹ̀ tí wọ́n sì kàdí parí ó yẹ ká ti gbọ́ fáwọn kan ti báyìí pé ah kọ́dà ń bẹnu Bukhari torí àwọn àfá súnà gbà pé gbogbo tí máa ń bẹ́ẹ̀ lọ́la àfíà ó yẹ ká ti máa lò yìí ìwọ́n rẹ̀ nìkan tó lórí ó túmọ̀ pé ìwọ ni òye àwa arígbélòtọ́ ni kò yí ọmọ yìí ṣe rí kéwú kọ́rà kéwú tó sí ni mọ́ sọ fún ìjẹjọ́ ẹni kọ́rọ̀ pípọ́ èdè àbùkù èdè àbùkù kọ́ àníṣí arákùnrin yìí ti parí lé kéwú láti 1981 kò sì tẹ́sí àṣẹ́lómi wájúmá torí àgẹ́ bí àfà òun ló fa àwọn kéwú tó ti ké pẹ́ ó ti gbàgbé ẹ̀ bí ẹ bá bẹ̀rẹ̀ marhala ìdàdíyà nínú ìmọ̀ sọ́rífù yóò ti kọ́ àwọn kankan àbíbò lè ṣe yàtọ̀ láàrin kọ́tàlà àti kọ́tàlà sọ pé wọ́n tó lọ bá kéwú rí àkárí àtọ́ mẹ́ ẹ̀ á sọ fún ọ alákọ̀ọ́kọ́ àfàágùn kọ́tàlà kọ́tàlà kọ́tàlà aláwọ́sní fa'ala sóyé kọ́tàlà aláwọ́sní ẹ́ fa'ala ìyàtọ̀ mẹ́mẹ́ tọ́bá ní kọ́ọ̀tàlà òun ní bí wọ́n máa ń lò pé kọ́ọ̀tàlà báyànjà báàjà àmọ́ kọ́tàlà pa pa ní jẹ́ kọ́tàlà pa àmọ́ kọ́tàlà kí ni túnmọ̀ rẹ̀ báàjà gbogbo àwọn tí àwọn àfáà súnà bá ti káàdì ìtòyí lójú wọn rí ẹ̀ẹ́rí pé bí ó ṣe máa ń túnú pé ẹni tó bá fi nǹkan dáwájú ó wà nù Bukhari bẹ́ẹ̀ wà nù Muslim bẹ́ẹ̀ ẹni tó bá fi nǹkan dá ẹ̀ ẹnìkan wá fẹ́ kọjá wájú ẹni tí ń kírun ní láàrin tó fi dáwájú ni Ànábì ni kó dá padà kó má jẹ́ ó kọjá ó tún fẹ́ kọjá lẹ́yìn tó dá padà fẹ́ Ànábì tó dá padà lẹ́ẹ̀kan sí má kọjá ó tún fẹ́ kọjá àdínsùn wa rí bẹ́ẹ̀ fẹ́lì yíkọ́ tílò ìgbà òní kó kó abájà kó mẹ́jọ kọjá òun wá lọ àbí wá pé ó pa ọwọ́ wá dúgbò tọ́rẹ́ tí múdà sápò ní alùsùn náà kálà ìsọkúsọ ni ìjẹ́ Imam Bukhari gẹ́gẹ́ fún ara rẹ̀ ẹkọ́lọ pé ìjẹ́ ìrọ́gbà Imam Bukhari ni ìgbà míì àfáà lè sọ̀rọ̀ kí àwọn tó bá ní fi àfáà yìí tó máa tú ọ̀rọ̀ ẹ̀ síbòmí ìjẹ́ Imam Bukhari gẹ́gbà lérò pé ẹpá Imam Bukhari pẹ̀lú rẹ̀ ẹ lọ wo tírà rẹ̀ tí mo ń bá fẹ́ ni lẹ́ti gbọ́ ẹmọ kìtàbù sọ́lá níbi tí mọ́mù kan ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìrun ó wá ní báàbù báàbù ojú ọ̀nà kan rẹ̀ yọ̀rọ̀ tó mùsọ́lì ẹni tí bá ń kírun yóò máa dá padà mọ̀mọ́rọ̀ báyìí náà yá ẹni tó rẹ kọjá lájú rẹ̀ àdísì tí sọ fún apẹ́ òmìnira padà nù ìtí Bukhari fi fún tíra ẹ̀ lákọlẹ̀ nù ìdá ajẹ́kẹ́ mọ́ Bukhari kò tí ẹ̀ sọ́rọ́ lìyọkọ̀ tí lù kò sọ́bí àdísì yìí tó fẹ́ mú níbi àdísì wájú shahid in fẹ́ tọ́ka sí ni pé ìwọ tó ń kírun má jẹ́ kí wọ́n gbà má gbà wọn rìn láyè kí wọ́n gbà wájú rẹ kọjá pẹ̀lú nǹkan tọ́fi síwá tọ́fi dáwájú ìtẹ́mọ̀ ọmọ ẹgbẹ́ sọ fún wa lò òun ni gbogbo àwọn àfáà láti jọ yìí onẹ́sìgbọ́yé àfáà Ibn Daqiq àwọn ní ìtumọ̀ rẹ̀ kèé se pé pọ́ bájà mọ́ yẹ̀ sẹ́pọ̀ wọ́n ní tí ń sọ ni pé pẹ̀lú tí mọ́ mọ́ rí fún yìí ní tí ń sọ fún ni pé gbogbo ọgbà tí máa ti kọjá sáàdà padà náà ni ẹn tó bá sì jẹ́ ọ̀nà kọjásẹ̀ ọ̀nà kọjásẹ̀ bí ìgbà pé wọ́n ẹ̀ńjà ni ẹ̀ńjà ni mẹ́jọ kọjá náà ni insist mẹ́jọ kọ kọjá òun náà ni afẹ́bìnà kíkì tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni afẹ́ fèmín bẹ́ẹ̀ náà afẹ́ kúrtùbí àwọn ẹ̀rẹ́ sàlàyé wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé àní máa dá padà fẹ́ kọjá àní máa dá padà fẹ́ kọjá àní máa dá padà àwọn náà gbọ́ ìlọ bẹ́ẹ̀ ìwọ tó bá jẹ́ ọmọ kéwú tí wọ́n náà ti wá rí ẹnìkan tó kú rí pé kó náà àfáà súnnà ẹpá mú àfáà náà jáde wá wàhádá eléyìí ó ń fi hàn pé hadha rajul jahilun murakkabun fi umuruddin àìmọ̀kan gbá rárá ní tẹ́yẹnyẹn ni wọ́tọ̀ lè sí yàtọ̀ láàrin qatala wa qatala ọ̀fẹ́ dásọ́rẹ́sìn ọ́n sì àdíjì ibi tánàbí ti ní kẹjà sì tó àwọn ẹ̀yà ẹ̀mọ́ pa ọ́n kàràdìbò kọ́ ara torí bí tí wọ́n ti ní kẹ́ báyàn jà kí ni wọ́n tú ọ́n ni ẹ̀pá bọ́sẹ̀ tú lélẹ́ jama abiola ọba ọba alékè ọlá mọ́sà fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa aláìláhìlọ́gbà ìtọ́sọ́nà mọ́sà wa sí fún ọkùnrin yìí èyí tá ń fà jáde nìyẹn àwọn àbùkù àwọn tí ń fi kanú bùkọ́ rí pé aládìsí aláàfíà rísìsì ní pé tí mi sọ pé rísì wọ́n èé tọ̀ ipò àdìsí bá mọ́ sọ́jú ní iṣẹ́ ọwọ́ ìsìnàdù ni pé tí mo fi ní àdìsí yóò lálàáfíà rí pé ẹni tí Buhari sọ yìí òkúrọ́ ni bọ́ sí ń dọ̀ ipò àdìsí nu ẹni tí Buhari sọ yìí mọ̀dálísù ni okú ẹnìkan tí ẹnìkan ti sọ́nà láàrin ẹni yà tẹni ẹ buhari wá bí wọ́n sì máa ń dọ̀ ifá àdísì nù wọ́n èé dọ̀ àdísì ní àá ó ti takọ̀ àdísì ó ti takọ̀ kùránì ẹwà kò kan ni lọ́dọ̀ àwọn àfà nígbà tí ó rọ ọlọ́run àbọ́rọ̀ ànẹ́bì tó bá takora wọn báwo la sì máa ń lò pẹ̀lú ẹ̀ báwo la sì máa ń lò tó yẹ́ pé mẹ́rin bá lọ sí yunifásitì o lè gáńdà òtù kan ó fi yanjú ẹ̀ fún ọ wọ́tọ́ lómi lọ jámíà tí yẹ ìsìn nídìí ẹ̀ in tí ó mọ̀ tẹ̀yìn ẹ̀bọ́n náà nù wọ́n bá ti lọ jámíà gbogbo tó ti jẹ́ pé tíra ló sọ dàáfà bẹ́yẹn bá sọ tíra di àfà ẹniyẹn yóò sọ àwọn èèyàn nù ni ó náà ti sọ mọ́ rẹ̀ wọ́n lára bí èmi ò lọ jámẹ́ àti ìyẹn o tíra tẹ̀mí tí ra temi ọlọ́mọsọ̀rọ̀nù allahumma àrin lahakọ̀ lahakọ̀ wọ́n sukùnrin ti mẹ́rànhù wọ́n àrin na bátìlá